tí a bá tẹ̀sírò wa dé lánàá ìbẹ̀ náà ni a sì tún máa gbé èyí ni suratul nahal suratul nahal aya 63 láti dúró a máa gbé láti aya 64 insha Allah ta'ala أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والله أنزل من السماء ماء فأحيا به الأرض فأحيا به الأرض بعد موتها

Àbẹ̀rẹ̀ tuntun ma Al-Qur'an pẹ̀lú fífi orúkọ ọlọ́run ọba ṣe àkọ́kọ́. àti láti fi orúkọ ọlọ́run ọba èyí tó dára jùlọ àti àwọn ìròyìn re tó ga láti fi ṣe ìbẹ̀rẹ̀ wíwọnú ìtumọ̀ alukur'an pẹ̀lú orúkọ ọlọ́run ọba ọba tí ó kẹ́ gbogbo wa ọba tó ṣe pé ìbẹ̀rẹ̀ tó bá ṣe ti ẹ̀nìkan ni ó kẹ́ tó bá dìjọ́ gbogbo alùpùpù àmà abẹ̀lọ́run nínú títóbi rẹ̀ kọ́mọ́ṣà ìkẹ́ ẹ̀nìkọ̀ọ̀kan wa kó sì ní ṣe wa

gbà tí ọlọ́run ọba tó ṣàlàyé fún wa ìjìyà tó pa léṣe kalẹ̀ fáwọn tí wọ́n pè ọ̀rọ̀ ọlọ́run ọba mírọ́ fáwọn tí èṣù tó ṣe àìdá lọ́ṣọ́ fún wa láyé lì táwọn náà sì tẹ̀léṣù ibi táwọn wọn yóò padà já sí tó bá rí dọ́gbọ́n dá kìámà ìgbàdọ́lá ọba tó eléyìí fún wa tán ọba tó fẹ́ràn wa lọ́lọ́run ọba láàmú lọ́lọ́run àyà tó wá tẹ̀lé ta fẹ́ tú lónìí sọ àwọn rẹ̀ lórí àwọn ọmọ Adam látara rẹ̀ wọ̀nyí kábàá lè mọ̀ pé òun nìkan lẹ́yẹ ká máa onìkan lẹ́yẹ ká máa wárí fún ọlọ́wọ́n wá gbé ìdẹ̀ra rẹ̀ yìí ó mú látara wípé òun ọlọ́wọ́n bá wa ma anzalna alayka wa ma Ìlànà ìlànà Olórí ìdẹ̀ra, ọ̀gá ìdẹ̀ra oní pé Ọlọ́run sọ Alkùrán, ó sọ ọ́kalẹ̀. Ìkẹ́ Ọlọ́run tó tóbi ni fún gbogbo ayé. Àánú Ọlọ́run, èyí tí kò láti wé òun ni Nùzúlù Kùránì ọlọ́ọ̀bá ni wọ́n mọ́ àìzọ́nà ààrẹ ìka ìkíta àtàdédé sọ alkùnránì kalẹ̀ fún rẹ̀ ànẹ́bì àtàdédé sọ alkùnránì ìwé náà àtàdédé sọ kalẹ̀ fún rẹ̀ òjíṣẹ́ ọlọ́run Bí pé kò lè máa ṣàlàyé fún wọn láti inú Al-Qur'an gbogbo ohun tó dàrú mọ́ wọn lójú èyí ni àwọn aliyahud àtàwọn nasara gbogbo nǹkan tó fọ́jú pọ̀ mọ́ wọn lọ́wọ́ gbogbo nǹkan tó dàrú mọ́ wọn lójú gbogbo nǹkan tí wọ́n yà pẹ̀lú sí láàrin ara wọn nínú alukur'an alukur'an ó yẹ̀ nana gbogbo ẹ̀ ọlọ́run tó bímọ ni tí kò bímọ ni tẹ́yọ̀kan ni tí mẹ́ta ni Kùránì ó yàn nàná gbogbo ẹ̀ lọ́nà tí kò ní dojúrú tí ó fi yé kó wá ọ̀rọ̀ ọ̀gbaniwa máa ń zana rẹ̀ tẹ́lifí sáàdà ilẹ̀ lítúbà yìí náà làwọn mú lẹ́rìí sára fún fi ọ̀rọ̀ ọ̀gbaniwa ìsàdédé fúra ànábì sallallahu alaihi wasallam gbogbo ń táwọn ìyàwó ń bí àtàwọn nàṣọ́rọ́ tí wọ́n ń ya pẹ̀lú sí láàrin ara wọn gbogbo ń tó dàrú mọ́ wọn lójú alukùránì ti dé láti káṣọ lójú ẹ̀ iṣẹ́ òjíṣẹ́ ọlọ́run ni pé kó kí alukùránì ó sì máa ṣàlàyé tó ń bẹ́ẹ̀ Alkùránì yìí sì ní ọ̀nà ọmọ ni. Ìkẹ́ ọlọ́wọ̀ ọba tó tóbi ní Alkùránì tí gbogbo àwọn tó máa gbọ́lọ́ ọba gbọ́. Kùránì ó máa jẹ́ ìkẹ́ fún gbogbo ẹni tó bá gbọ́lọ́ ọba gbọ́. Yóò sì máa jẹ́ àwújáre lórí gbogbo ẹni tí yóò gbà torí pé ògbọ́ ẹnikẹ́ni tó bá fẹ́ là kùránì ní kókà gbogbo ẹnikẹ́ni tó bá fẹ́ mọ̀nà kùránì ní kó tẹ́tí sí ọlọ́wọ́ bá lárí kùránì yìí hùdán ọlọ́wọ́ bá ní wọ́n hùdán ẹ̀nà ọmọ láti alkùránì

ìbẹ̀rẹ̀ ọlọ́run àmì ọlọ́run èyí tó tóbi lórí gbogbo ayé o náà ní pọ́lọ ń sọ alukur'an ó sọ ọ́ kalẹ̀ ó ṣe níwèé tó pé ó ṣe níwèé tí ò ládà ó ṣe níwèé tí ẹ̀dá kankan ò lè kọ́ wọ́bọ̀ láti mọ yí lọ́rùn ó wá tún ṣe níwèé tó ṣe wípé lẹ́yìn tí ẹ̀ ọlọ́run tún ní sọ ìwé míì kalẹ̀ mọ́ ìfẹ́ ọlọ́run ìbẹ̀rẹ̀ ọlọ́run lálùkùrán anábùwà muhammad sallallahu alaihi anábì ní alùkùrán tẹ rí yẹn hablullah ilmatin okùn ọlọ́run ọba tó yí omi gbogbo ẹnikẹ́ni tó bá ti dìrọ̀ ma onítọ̀wọ́ òní sọ̀nù ìdí nìyẹn ọba ti jẹ́ ká mọ̀ wípé wọ́n ń dáa ورحمة لقوم يؤمنون Ara àbára Al-Qur'ani yìí ọ̀nà ọmọ ló jẹ́, ó sì jẹ́ ìkẹ́ fún gbogbo àwọn tí wọ́n bá gbọ́ lọ́wọ́ ọba gbọ́. Ọlọ́wọ́ bá tún tẹ̀ síwájú

Àkọ́kọ́ òjò yóò sọ gbogbo ilẹ̀ tó ti kú di alàyè. Gbogbo àwọn irúgbìn yóò máa dìde. Bákan náà, a jẹ́ wípé alhaya ìṣẹ̀mí ó ń bẹ níbi òjò tó bá ti rọ̀. Bákan náà, gbogbo ẹ̀dá ọlọ́run ọba ni wọ́n máa ṣàǹfààní látara òjò lórílẹ̀. Ọmọ nìyàn ó mu, ẹranko ó mu, èèrà ó mu, lẹ́yìn ìrù ilẹ̀ tó wá tutù ààrẹ tó wá tukó wá bó ṣe wá rí yẹn alkùránì wá jù lọ ìṣẹ̀lú ibi alkùránì ló wà lànàbíwá Muhammad sallallahu alaihi wasallam lànàbí jíjẹ́ ká mọ̀ wípé gbogbo ilé mọ́sálì lùbẹ́ alẹ́bì yóò kàrù sí àtìmọ̀lá يذكر الله فيه والبيت الذي لا يذكر الله فيه كمثل الحي والميت أو كما قال الرسول òjíṣẹ́ ọlọ́wọ́ ọba ọlápòjúwe inú ilé tí wọ́n èyí ka alkùrán tí wọ́n èyí tí rántí ọlọ́ àti inú ilé tí wọ́n ti ń kí alkùrán ó dà ẹgbẹ́ bí òkú àtàlàyé èyí ní pé kó yọ wáyé pé gbogbo alkùrán bá ti wọ ààyè ibẹ̀ ti di ààyè ó ti dá láàyè gẹ́gẹ́ bó ìjẹ́ pé tó jò bá rọ̀ gbogbo ilẹ̀ tó ti kú gbogbo orúgbìn tó ti kú wọ́n ó dá láàyè tó jò bá tún wá rọ̀ ara ó sílẹ̀ bí wọ́n bá ń gbọ́ alukur'an títúmọ̀ rẹ̀ sì ń léèyàn àlà dòdìkìrì láàyè àtìmọ̀tìmọ̀. ìfọ̀kànbalẹ̀ tó kù áyà

kódà anẹ́bùsọ́lá àríwá rẹ̀ sọ́lá anẹ́bù ní nínú àwọn tí wọ́n jẹ́ àwọn ẹni ọlọ́run àwọn ààyè ọlọ́run lórílẹ̀ àwọn mẹ́rin ahlul Qur'an láti lè mọ̀ wípé ìgbàtọ́lọ̀wọ̀ bá fẹ́ máa tó àwọn ìjẹ̀rá ọlọ́wọ́ bá ti sọ pé wọ́n lọ àǹzẹ́lẹ̀ nínú sẹ́mọ́ ìmọ̀ ọlọ́wọ́ ọba lọba tó sọ òjò kalẹ̀ láti sẹ́mọ́ lẹ́yìn ìgbà sílẹ̀ ti kún sí gbogbo irúgbìn tí wọ́n ti jẹrà mọ́lẹ̀ tí wọn ò lè gbé ìdènà ìgbà tó jẹ́ sì rọ̀ sí gbogbo wọn bá ti dá láyé nínú iṣẹ́ tó dùn ń ṣe ó náà ní pé fàáháyá bí ọrúdọ̀ bá dámọ̀ ó ti ha ọlọ́run tó ń fi èdè yìí ó fi ń sọ ilẹ̀ dá láàyè lẹ́yìn ìgbà tí ilẹ̀ ti kú ẹ̀yẹ ògbẹ̀ ẹ̀rùn gbogbo koríko ní ó gbẹ gbẹ́gbẹ́ bá tún dé gbogbo koríko tó ti gbẹ wọn ó bá tún máa dìde wọ́n máa dìde wọ́n tún máa dá láàyè padà nínú ìkẹ́ ọlọ́run tó bu àárà ohun lòdò tó bù ò bá rọ̀ ìṣẹ̀lú amira fún wa ìbẹ̀rẹ̀ ọlọ́run tí ò láàlà tó ṣe wípé tèèyàn bá ní ká máa wò ó àlè sọ bíbẹ̀rẹ̀ náà ṣe tó dá ọpọlọ́ nìkan ọlọ́run bá ní òun sọ òjò kalẹ̀ fún wa kó lè máa ṣe ilẹ̀ dá láàyè lẹ́yìn ìgbà tí ilẹ̀ fi kú. Thank ọlọ́wọ́ bá ìta tó sọ yìí àmì ló jẹ́ nǹkan tí èèyàn máa ń ronú sí ni lè káwọ́ ní yasma gbogbo àwọn ènìyàn tí wọ́n bá máa kí gbọ́ ọ̀rọ̀ ọlọ́run tẹ́sí máa sí ń rọ̀ máa vọ́lùmù òjò tí máa bọ́ tójò bá rọ̀. Tí ò bá yọ tójò bá dátán lọ wo àgbàrá, ọwà máa wò wípé adúró òjò tó rọ̀ ilẹ̀ ó ti ẹ̀ ń bẹ̀, ọmọnìyàn ó ti ẹ̀ ń bẹ̀, ẹranko ó ti ẹ̀ ń bẹ̀, bá wá èèrà mi ń bẹ̀rẹ̀ pé èyí tí ń kàyàn lòun ní àsìkò tágbàrá ń wọ́ rẹ̀ kò gbúdọ̀ jáde àsìkò tó jẹ́ ń wọ̀ rẹ̀ kò gbúdọ̀ jáde tó bá jáde àgbàrá ó gbé lọ wọ́n gbé sínú wò ti wá dákẹ́ àwọn èyí tí wọ́n ń kán níbi yẹn lòun fi sí yóò mú lóyè ìbẹ̀rẹ̀ ọlọ́mọ̀báwà rọ̀jù tó gbogbo ọ̀rọ̀ ààrẹ òfìsìlẹ̀ ọlọ́wọ̀bá ní àmì tó tóbi ìbẹ̀rẹ̀ ọlọ́wọ̀bá ó bẹ níbi èdè iná fi dáríkàlà àtàlẹ́kọ́ omi ẹ̀sùnmọ̀ ohun àríkà sàlàyé fún ọ síwájú ọlọ́wọ̀bá bẹnu àwọn tí èṣù tàn wọ́n jẹ tí wọ́n sì gbàtàn jẹ ẹlẹ́gbẹ́ èṣù ìyẹn ni tẹ̀síri wa tàná wọn ń ṣàlàyé fún wa ní tèmi wọ́n ń sọ àwọn ìdẹ̀ra rẹ̀ táàfù lè mọ̀ wípé òun nìkan lọ́wọ́ ká máa sì àwọn wọn yí kò kankan tó lè fọwọ́ gbára rẹ̀ àyàfọ́lọ́ nìkan ní sọ pé òun sọ òjò kalẹ̀ fún wa àmì tó tóbi ó ń bẹ ń bẹ àríwòye tí ó ń bẹ níbi òjò tí ń rọ̀ bóde dárọ̀ ọlọ́run ló mọ iye ibi táǹfààní rẹ̀ mọ́ dé ọlọ́ọ̀bá fún tí ní bá ń tí ń fún gbogbo ẹni tí bá ń tẹ́tí gbọ́rọ̀ ọlọ́run tó sì ń ronú sí àfáàwà ibi kẹfẹ́rẹ̀ àwọn náà sọ ìbáṣepọ̀ tó ń bẹ láàrin àyà tòkè àti kejì tó tẹ̀lé àyà tó ń sọ wípé ìbẹ̀rẹ̀ ọlọ́run ní sísọ̀kalẹ̀ alukur'an àti àyà tó ń sọ nípa pé òjò náà ìbẹ̀rẹ̀ ọlọ́run ní àfáàwà ibi kẹfẹ́rẹ̀ alayhi rahmatullah wani وكما جعل سبحانه القرآن حياة للقلوب الميتة بكفرها كذلك يحيي الأرض بعد موتها بما ينزله عليها من السماء من نائم بقد يلانا بس في القرآن تفي يقصتكم bẹ́ẹ̀ náà lọ́lọ́ ń fi èdè ó fi iye ilẹ̀ tó ti kú bí kòránì tó ń jẹ́ ìdẹ̀ra àánú ọlọ́run bí òjò bí tó ń jẹ́ ìdẹ̀ra bó tó ń jẹ́ àánú ọlọ́run bẹ́ẹ̀ náà ni kòránì ṣe rí òjò ń yẹ ilẹ̀ tó kú ó sì yẹ ìbẹ̀rẹ̀ ọlọ́run ọba tó tóbi ó ń bẹ níbi nǹkan méjèèjì yìí ṣùgbọ́n bá a ti wá ṣàlàyé yìí gbogbo èèyàn kan ní ìrò bẹ́ẹ̀ ẹlòmí ọkọ̀ rẹ̀ ìdíkọ̀ àná wọn ìṣòro òjò náà ni ọlọ́run ọba àwọn tó lè ronú bá a ti sọ yìí omi ẹ̀sùnmọ̀ Èyíta ọkọ̀ yí àmì tó tóbi ó ń bẹ ń sí tó ga ó ń bẹ nìkan omi yàtùmọ̀ ohun fáwọn tí wọ́n máa ṣẹ́ tí ọlọ, tí wọ́n ti máa ń ronú ṣe. Ọlọ́run tó bọ́ sí ìpele ó ń àwọn rẹ̀ tó bá yẹ wa táàfi ní ma rọ́lọ́n pín táàfi ní ma kọjọ lọ táà lè gbà wípé ọba tó yẹ kásìn ní ìdẹ̀ra rẹ̀ yí pọ̀ lórí ẹnìkọ̀ọ̀kan wa ó sọ alukur'an gẹ́gẹ́ bí ìdẹ̀ra ó sọ òjò gẹ́gẹ́ bí ìdẹ̀ra ọlọ́run tún bọ́ sí ẹlẹ́ẹ̀kẹta ọlọ́run bá ń rẹ̀ tún lọ sí èsì tẹ́ ẹ bá ògbò àwọn an'am tí wọ́n bá ní al'an'am àwọn ìran ẹranko mẹ́ta ní jẹ́ al'an'am ràkúnmí màálù àgbò àti gbogbo tó súnmágbò àgbò ewúrẹ́ àti bẹ́ẹ̀bẹ́ẹ̀ lọ alavarem gbogbo àwọn nǹkan wọ̀nyí náà ń pè ní al'an'am ọlọ́wọ́ bá ní wà tí ń bẹ fún látara látara màálù látara ewúrẹ́ àgbò àgùntàn ẹ̀wọ́ dáadáa ìbẹ̀rẹ̀ ọlọ́run ọba ní wà tí ń bẹ lára wọn ń níbi ìbẹ̀rẹ̀ màálù ọlọ́run màálù gbèlùn tàbí ra fún mi ṣùgbọ́n láwọn ọba rẹ̀ gba àwọn nǹkan wọn yìí fún yín ọlọ́run ọba kò yí kàn án ṣe bí ká jẹ wọ́n lásán kì í ṣe bí ká fi wọ́n ṣiṣẹ́ oko lásán ọlọ́run fẹ́ ká mú wà sí látara àwọn nǹkan wọ̀nyí gẹ́gẹ́ bí ìdẹ̀ra tó ṣe fún wa wà tuntun ń bẹ lára àwọn dábàá náà. nínú àwọn wà àwọn àrísẹ́ ìmọ̀ tọ́pọ̀lọpọ̀ wa tá ìrò kan lọ ọbẹ̀ ọlọ́wọ́ fẹ́ pàkíyèsí wa sí ẹ̀rí wípé ẹni tó ń sin màálù àbó ń sin ràkúnmí àbó ń sin àgbò àbágùtà ẹ̀rí wípé tí a bá fún wọn lóúnjẹ dáadáa abo nínú wọn a ó sì máa pọ́ wàrà wọn wàrà màálù tá a bá tún fún a tún máa mú wàrà ràkúnmí wàrà ewúrẹ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ọlọ́wọ́ afẹ́ ká wo oye sí ìkẹta ń bẹ̀ kí ẹ mọ̀ wípé bí wàrà màálù bó ṣe rí yẹn in tó di nǹkan funfun tó di wàrà yẹn kì í ṣe pé wọ́n kàn rẹ̀ nǹkan kan funfun síbẹ̀ ọlọ́run jẹ́ kó yẹ wa àti nǹkan tí màálù ń jẹ àjẹsí tó ṣẹ́kù nínú ẹ̀ náà ló yí wa padà pẹ̀lú ẹ̀jẹ̀ ló wá di nǹkan funfun àwa máa ṣe mọ̀ wípé báwo ni nǹkan funfun ṣe débẹ̀ bá a bá sì yá lọ́bẹ̀ ẹ̀jẹ̀ ó jáde báwo ni funfun báwo ló ṣe wà ń pé ẹ máa wo ràkúnmí kì í ṣe wípé mílìkì ló ń kókò ló ń jẹ kókò yẹn ló ṣe di mílìkì màálù koríko ló náà ń jẹ báwo ló ṣe wá padà bí nǹkan funfun kì í wá ṣe nǹkan funfun gbogbo tó ń mú ó tún sómi ó tún ga ó ká máa ẹlòmí nǹkan mú wàrà ni kò ní ronú ẹlòmí nǹkan gbọ́ra kún mí ni kò ní ronú sí gbogbo nǹkan àwọn tó bá ti ṣe bẹ̀rẹ̀ fún wa ọlọ́run fẹ́ ká máa ronú káwọn nǹkan yẹn ká máa ti bẹ̀ mọ títóbi ọlọ́run ká ti bẹ̀ mọ títóbi ọlọ́run ká wojú sánmà òòrùn ń wọ̀ òòrùn ń yọ ọ̀sán ń wá òòrùn ń lọ ẹ̀yẹ kó ti bẹ̀ gbé títóbi fọ́lọ́run ọ̀kan náà àwọn ọ̀jọ̀gbọ́n òun wo ọ̀sán àtòru ó wá fa ọgbọ́n yọ ń bẹ̀ ó ní iná ìjẹ̀dú bẹ́ẹ̀ni ìdámẹ́sáólàyá alájẹ̀dú di adìnàyá olóògbèlá Thank you ìlẹ́gbẹ̀ẹ́bì ìbẹ̀rù olùkọ́ ẹ̀dárù nǹkan tuntun méjì tàbá mú nǹkan tuntun méjì tàwá tó ń lu nǹkan tuntun ẹyọ kan Àwọn ìjẹ́bì ìdí àdínàyà àwọn olóòlébélá. Nǹkan tuntun méjì. àwa fi ń lu nǹkan tuntun ẹyọkan jàmá èyí náà ọkọ gbóni méjèèjì ẹyọkan ní ọkọ gbò torí pé nǹkan méjì ló ń gbé ẹyọkan owó ló ń pa fún wa wa ló fi ń ọ̀sán nǹkan tuntun kan ní tó bá ti yọ yóò lu ẹ̀mí rẹ ẹ̀wọ́ tó mú jáde lẹ̀ látara bó ṣe ń wọ ọ̀sán àtòru ẹlẹ́bí ṣe ń wọ ọ̀sán àtòru kò nǹkan kan jáde lẹ̀ lẹ́sìn lè mọ̀ wípé gbogbo ọgọ́lọ̀ wọn bá pátá ó fẹ́ ká mọ ronú sí ká ti bẹ̀ mọ ọmọ agbára ọlọ́run ká sì mọ ti bẹ̀ mú wà sí à ń sùn kan rí oorun gẹ́gẹ́ kan pàtó tó sùn gángan ó kàn lè sọ pé bí ara ń tẹ́ ló sùn ṣùgbọ́n ti jọ́ pé mo sùn ní ten to two ò lè sọ ó kàn lè sọ pé ara ń tẹ́ ló sùn nígbà tó dàgbà rẹ láyé náà bó ṣe lọ náà ó ní lè sọ pàtó àsìkò náà ìgbà tó bá tó tajú náà ó rí pé tásìkò tó jí bá ti tó kó dàbí wọn ò jí ọ ó kàrí pé ojú náà nígbà tó bá jíjẹ ní sàárè náà bó ti fi náà wọ́n wá sọ fún ọ pé yà ń bẹnu sàárè onínú sàárè àà ó ní sàárè yẹn ṣe kéré mọ́ náà lẹ́sọ pé ẹgbẹ́ níka àmọ̀lẹ́kà kan wá wá ẹnìkan wá gbé ìwẹ́ lọ́wọ́ ẹnìkan wá àà tó di kékeré náà tó bọ̀ mọ́ lálàá nígbà tó bá sùn orí bẹ́ẹ̀dì oní àkán náà ló sùn sí orí bẹ́ẹ̀dì yẹn náà ló sọ pé ọlọ́rọ̀ airport àwọn mọ́tò bí ojú lọ́wọ́ pàdé rẹ̀ lórí bẹ́ẹ̀dì kan náà ni ó kọ́kọ́ lọ sí us náà ó sì máa sí ní ac inú aeroplane inú flight ó máa sí ilẹ̀ náà lójú àlá òǹdé us president us ni wọ́n pàdé ẹ̀ gbogbo dà rẹ̀ ó fi ilẹ̀ náà lójú ọ̀run ọwọ́ á ní pé ọmọ àwọn obìnrin kan tí ẹni bẹ tó ń fún wọ́pọ̀ fún ti pẹ́ ìwọ náà làwọn retí ọ̀sá ní pé ọ̀fẹ́ fọ́mọ̀ wọn bá bẹ̀ ọ́ sàtọ̀ fún ní fifty billion dollar kò tó gbà kò sàfẹ́ ọmọ president ó sọ pé àwọn fẹ́ lọ sí múra ìgbà tó ọba wa lajú orí ẹni ló ti bára rẹ̀ ọ̀rọ̀ ìgbà adúrú ìrìn àjò tó rìn yẹn àti kò jù bára náà bí sàárè ti kéré mọ́ náà tọ́ọ̀sì máa rí ọ̀pọ̀lọpọ̀ ń bẹ̀ gbogbo àwọn nǹkan ọlọ́run bá fi pòwe fún wa ní ṣùgbọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn àìkíyèsí àìróníṣe wọ́n ń pàkíyèsí wa sáwọn ẹranko dábà taa ń mu wọn kì í kó wàrà tara wàrà tó ń mu tara rẹ̀ mọ́ kódà ń láti ṣiṣẹ́ ó ń kan títà lè ní ìgbẹ́ tó mọ tẹ́ ṣe jù ọ lọ sí ìjọra wọn ó lè dúpẹ́ tẹ́lẹ̀ wá ọlọ́mọdúpẹ́ ó wá ní ilé gbéraga ẹlòmí wá ń bẹ́ yóò àmọ́ ṣe kéèta ó ṣe jẹun ó ṣe jẹun bó wá ṣe ń ṣe kéèta tó yẹ nǹkan tẹ́lẹ̀ ó ti máa pọ̀jù lọ́gbọ̀n onílà áká ìjọ yẹn kó oore níbi á ọlọ́run dé ìyẹn dá níbi tó ń ṣe kéèta ẹni ìjọ yẹn tó ṣubú kò ṣubú gbogbo nǹkan yẹn pátá ọlọ́run máa ń fẹ́ tó yíò máa mẹ́kàn ń bẹ̀ lórí gbogbo ìṣẹ́ ọlọ́ọ̀bá wa ní wa fún fílànà àmìlà ìbára ọlọ́ọ̀bá ní àwọn ràkúnmí màálù àti ewúrẹ́ dáadáa wà àwọn ọlọ́run ọba tó ń bẹ ní ọmú wọn bùkúrì níbẹ̀ yẹn gbòòrò bátìmù ń bẹ̀ yẹn dúró ọmú ràkúnmí ọmú ọba ní ẹ̀wòye sí ìntàǹfù yín mu láti di ọmú màálù n'ime ni màálù wàrà tí ń jáde ń bẹ̀ ẹ̀wòye sí wà Ọlọ́run bá ní in tó ń jáde níbi ọmú màálù àti ràkúnmí ní ń bẹ́rẹ̀ ní fárífẹ́. Fárífù, òun náà ni alkarishi gbogbo oúnjẹ tí ràkúnmí àbí màálù tó bá jẹ kókó tí ń jẹ yẹn in tí máa lọ dà nínú nígbà tí inú ò tí prósẹ̀sì ẹ̀ èyí tí ó domi tí ó domi èyí tí ó di ìgbẹ́ èyí tó gbèsè yẹn tí máa padà yàdà nìyẹn òní jẹ́ àìsárùkù nígbà tó bá jẹ́ ẹ́kẹ́ sínú. Si ní kóókó ọlọ́run bá ní látara nǹkan tó jẹ àti ẹ̀jẹ̀ ara rẹ̀ náà la papọ̀ ń lójú ara yẹn Ebi fi abáyà yí pé ọlọ́run tún ti fún àwọn tí wọ́n kẹ́kọ̀ọ́ nípa ìgbésí ayé ẹranko. Ọlọ́run tún ti open research fún wa wípé àṣẹ wára táwọn ẹran rẹ̀ ń jẹ ẹni ẹtí bùkà tí èsì ẹgbẹ́ màálù kan ẹ má jẹ́ kí màálù kó jẹ ẹsẹ́ mọ́lẹ̀ ẹ máa fún ní oúnjẹ àbíkì kó ma kó ma lọ ẹ̀bùn kankan kó gbé síbẹ̀ ẹ jẹ́ kí màálù kankan ka da òun káàkiri kó máa jẹ owó ní wàrà ọmú rẹ̀ ó ga jù nínú méjèèjì èyí tí wọ́n ń dà sí tó ń jẹ kiri yẹn ó ní ọlọ́run bá jẹ́ kó yẹ wa wípé wàrà funfun tẹ́ ń mu yẹn látara kókó táwọn màálù tí wọ́n ń jẹ yẹn látara kókó táwọn tí wọ́n ń jẹ àwọn ewúrẹ́ tí wọ́n ń òun ló ń jẹ́ fáríkù ìgbà tó bá padà dìgbẹ́ sábàyà tán ló ń jẹ́ ọ́ọ̀fù fáríkù ni ìgbà tó bá ń bẹ nínú ìgbà tó bá yà á yóò máa jẹ́ ọ́ọ̀fù ọlọ́run wá ní ìgbà tó ń bẹ nínú tí wọ́n jẹ́ sínú rẹ náà kò sì mú àwọ̀ pupa tẹ̀jẹ̀ bóun wá ní green tẹ bá mìtì kọ́lọ̀ green àti red fẹ́rẹ̀ tó fún ní white ọlọ́wọ̀n bá ní ẹronú tágbára lọ ọlọ́wọ̀n bá ní látara méjèèjì yìí ní bẹ́ẹ̀ ní parisẹ́ wádàá ní ìyábánẹ́ ní kọ́ lè sọ Ọlọ́ọ̀bá ní àwa mú jáde látara méjèèjì yí wàrà kọlù tọ́run ògidì wàrà. Tí ọ̀nà káwọn wàrà kan ń bẹ táà mú ìṣògidì gẹ́gẹ́. Àwọn raw milk, ẹmọ àwọn Fúlàní ń gbà tí Fúlàní bá ń da ẹran lọ, tó ní bá pa tẹ wá rí èyí tí máa ń jáde dàrẹ́tì yẹn gbẹgbẹgbẹgbẹ àwọn nǹkan tó tí wọ́n máa ń yọ ó pọ̀ lára ẹ̀ wọ́n ń gbèjì nǹkan ní mẹ́yìn ṣáánú bí òróró báyìí ni wọ́n yọ ń bẹ̀ wọ́n tún yọ àwọn nǹkan míì kó tó lẹ̀sẹ̀ wá ju wàrà ilé ìtawà ara rẹ̀ ọwá ń mu mílíìkì nínú agolo òròkó wàrà ló ń mu ọ̀ kìí ṣe wàrà ló ń mu

ọlọ́run bá ti ọlá rẹ̀ ga ó wá gbé kó yé wa pé báwo ni pupa àti green ti wá di funfun ìgbà tá a wá ń pèsè ẹ̀ lẹ́nu kọ̀ wá ti ẹ̀jọ́ kọ́kọ́ kò tí ẹ̀ mú ìtọ́wò orúkọ àtẹ̀jẹ̀ rárá ọlọ́run lábá náà ní kọ́ọ̀lù tán lábá ní kọ́ọ̀lù ló ń jẹ́ bẹ́ẹ̀ pure milk original milk ọlọ́run ní a ní kó wá máa jáde kí láti pé ń jáde lásán ọwọ́ ajẹ́mì kan tí ó wà bú sẹ́nu tí ó wà bú wọ́mọ́ rí bẹ́ẹ̀ lẹ́gbọ́gbọ́ nìkan mú méjì lọ́wọ́ tà gbogbogbò ògógóró náà máa ń mú tí wọ́n fọwọ́ gbáríwá àbí pẹlẹbẹ àbí ṣìnáàpù àbí àbẹ́ ìsámá mú ẹ̀hẹ́ àti kankaná ṣùgbọ́n tí èèyàn wá mú wàrà èèyàn mọ́ ni bí wọ́n bá mú wàrà ní ọba ti wá mú wàrà yọ́ máa lọ tẹ̀rẹ́ ara ó máa fẹ́ ọkà ó máa fẹ́ ọ̀nà ó máa fẹ́ ọlọ́wọ́ bá ní ìbẹ̀rẹ̀ ọlọ́wọ́ kan nìyẹn bọ́lá ń ṣe ń sọ ìbẹ̀rẹ̀ yẹn yóò fẹ́ ká látara ronú sí yẹn á ti bẹ̀ mọ́ títí di ọlọ́ ẹgbẹ́ ká ti dìkan kí èsì nǹkan méjì tí ó jọra wọn ó sì tún nǹkan ti báwo wá ní koríko àjẹjẹ báwo ni wọ́n ṣe bí mílìkì láwọ̀ ní àwọ̀ wọn ò jọra ní ìtọ́wò wọn ò jọra ìyẹn túmọ̀ sí pé kò sí tọ́lọ́ ọbọ̀ ò lè ló ń ronú wípé negative and positive ní ìpínlẹ̀ tọ́kọ́lọ́ pẹ̀lú rẹ̀ fàánì ní náà yìí ọba ṣèlú lọ́lọ́ gbogbo tó nílò gbogbo tó tó o bá wo bọ́lá wọn bá ṣe ṣe nǹkan ẹ ó yẹ kó o ti gbẹ̀gbẹ́ tó ti bọ́lá gbé kò sí tẹ́lẹ̀ wọn. a kàn ń mú wàrà ní ààrẹ olóṣù iṣẹ́ ìdíẹ̀ àti ìbẹ̀mọ títóbi ọlọ bí wàrà tó wá ń jáde yẹn jẹ̀ náà níjẹ́ wo ni èbó kan sáyẹ́ńtìsì kan sọ pé olùkọ́ èyí ti wà sínú mọ́lì. nígbà táwọn àti ẹnìkan tó ló ń kó òdú ìjẹ́ síbẹ̀ ọlọ́run sì ń sọ ọgbà fún òun ló ń ṣe ẹ̀ka gbogbo ìgbọ́lọ̀. E a sì jọ́ sì fọ́lọ́ wọn bá nìkan ẹ wá wo wàrà yẹn lẹ́yìn nutrients tó ń jẹ nínú wàrà tí wọ́n bá analyze ẹ̀ àwọn tí wọ́n nímọ̀ nípa vitamin tó ń bẹ níbi wàrà ìwọ́n pé mẹ́jọ lọ bẹ́ẹ̀ sì ni koríko tí ń jẹ tó ń lé pé kọ́ mọ́ jẹ ọlọ́run ọba ní sáárì bá ń ṣàrè bí èyí ni ó bẹ̀rẹ̀ ẹ̀kẹta ní àwọn ìbẹ̀rẹ̀ ọlọ́ àkọ́kọ́ ìbẹ̀rẹ̀ atọ́lọ́ ń sọ ó pẹ̀lú Qur'an ọ̀gá nìyẹn ẹ̀rọ ní fi kẹta rẹ̀ ẹlẹ́ẹ̀kejì sọ̀rọ̀ nípa òjò ìbẹ̀rẹ̀ ọlọ́ tó lójoo ẹ̀ lè mọ iye ẹ̀ ó tó bá dá tí ò bá síná ọlọ́run ọba ní ẹ ti bí ojú mọ ìbẹ̀rẹ̀ ọlọ́run kẹ wá tara ìbẹ̀rẹ̀ ọlọ́run dọ́lọ́mà mọ sí ọlọ́run nìkan ẹlẹ́ẹ̀kẹta ọlọ́run ọba tún sọ̀rọ̀ nípa àwọn àdáhàn màálù ràkúnmí ewúrẹ́ ẹ wá wo bí wàrà tó ń jáde náà lọ wàrà

bí wọ́n bá mú ọmọ tẹ́ ilé oṣù wà bẹ̀. ó lè pè ní ìgbọ́mọ̀ tó kọ̀ bá náwó rẹ̀ lójú ọ̀nà ọlọ́run bọ́ bá fẹ́ ní oṣù padà. ìbùdójú kálukú bá bọ́ lọ́wọ́ ọba sí ní oṣù bọ́ lọ́wọ́ ọba ẹ̀ ẹlòmíì kó lẹ́ẹ̀rì bá lè lé ní wọ́n sálọ ọmọ ọdún jẹ ní sáà ẹ̀lọ́mọ wa gbé oúnjẹ yóò ẹlẹ́wà káàbàkà àwọn èyí ṣe bẹ̀ sì ṣe bẹ̀ ọ̀hún ọkọ̀ ọmọ ka ẹja ní ẹwà ẹwà o kátó lọ so la lálẹ́ na ẹja márùn-ún náà ọkọ ní ìyàwó ní ó bẹ̀bà ìyàwó ní ó wà àmàlà òun ní ọkàn bẹ̀ ọkọ ní ẹ̀tọ́ bẹ̀ torí kí ẹja mọ́bà àfikò ọba ní sùúrù ara rẹ̀ ibi tí àwọn ọbẹ̀ àti jẹun bẹ lóbi ṣùgbọ́n ẹni tó bá jẹ́ àwọn kéré agbára ọlọ́run ọba ni òun tó ṣùgbọ́n àwọn ọba tí ọlá rẹ̀ bó fẹ́ máa ronú ẹwú ìwà ara tí ẹ lè mú sẹ́nu bọ́bá jọba ẹni kó bẹ́ kó tó tán ìlú ìlú ti padà bẹ̀. ọlọ́wọ́ bá ní òun lòun ṣe ìjẹ́ ẹmu tó o bá sì gbàwọ́ ìwọ ló máa rí. bó o ti ń mọ ìlú òsì máa wọlé bó o sì ka mọ́wọ́ àrùn ní ìbàkí ńlá ń. Thank you. Àbá ní àròrí dàfílá máa tàmí lọ́la ìmọ̀rọ̀ ń gbogbo ọ̀pọ̀ lèrí. Ó ní fún mi ní àrùn ká, ó sì tó wọ́n sọ pé àrùn tó ní ẹ̀ ló jẹ́ mi rẹ̀ ogun. Àwọn Wọ́n á júwe ẹni tó gbọ́ lọ́rọ̀ kan táwọn ní ọ̀rọ̀ ìyẹn ló tó dòdò sí. Ìtọ́lọ̀ ń bá ti sọ pé ó jẹ́ tiẹ̀ ní ó jẹ́ tiẹ̀ ẹlòmíì ní ìgbésí ayé ẹni ìyá ló gbé. Kò ní jẹun tó da, kò ní mu tó da. Bọ́ bá sì fún àwọn tí wọ́n bá mọ nǹkan lò, wọ́n mọ̀ bá lò. Àwọn tí wọ́n mọ nǹkan lò, wọ́n bà lò bàbá mi ò kú níbẹ̀ bá wọnú ilé ẹ̀ ah bàbá ìlú owó tó báyìí ẹ̀kọ́kọ́ kó wò jáde náà ẹ̀kọ́kọ́ kó wò jáde náà àwọn tó bá mọ owó náà àwọn ọ̀kọ́ lọ náà ọkọ̀ tí èlé jáde ẹnu ní kọ́lọ́kọ́ ọ̀la tó lọ ẹ̀kọ́ sànù wa bàbá kan mọ́ṣíìnì yìí máa ń lò lórí àdúgbò wa lórí ìdí àgbá mọ́jẹ̀mọ́kẹ́hùn mọ́ṣíìnì bàbá yẹn máa lò olú oko olówó tó pọ̀ ìgbà tó wá ra saloon five to oh five tuntun tó bá ti fọ́ láàárọ̀ yóò dà kàpólìkù yóò ti gbé màdé. tó bá ti di dàárọ̀ tó tóbi òun fúnra ẹ̀ ní ọkùnrin bẹ̀rẹ̀ kan bò fọ́ ó lè lo wákàtí mẹ́ta yóò fọ́ tó bá ti fọ́ tán yóò tún wọ́n rùn rán rán yóò tún lọ kàpólìkù.

wọ́n gbé káàkiri wọ́n gbọ́n kọ́ fún kọ ìlú kan gbogbo láàárín oṣù méjì ọkọ̀ òfin rí mọ́ àgbà tó wọ̀n máa lò ń jẹ àwọn tó máa lò ò ní wọ́n lò owó kò ní kìmà pépà lásán ni iṣẹ́ èèyàn bá fi owó ṣe ní jẹ owó tí èèyàn bá ti sínú ìgbésí ayé rẹ wàhálà ò lè sánú ìgbésí ayé bẹ́ẹ̀ yẹn kó owó jọ tó bá tó báyìí èyàn ò lè sọ́júlé kọ̀ wá fún mẹ́lé ojú ọbẹ̀ kò lè dílé ọ̀nà ni tó dílé owó kókónú ní òwe kó sí ọ ọ́ fìra ọkọ̀ ni gbogbo ọdún tẹ́yìn tó bá tún máa owó lójú ẹ̀rù owó gbogbo àwọn èèyàn bẹ́ẹ̀ máa ń ná owó fún nǹkan tó bá ti rí pé yóò láǹfààní nínú nínú àlámọ̀rí ìgbésí ayé rẹ̀ iṣẹ́ ni iṣẹ́ ni owó ṣùgbọ́n ní tó bá ti ń rí owó lẹ́bí ọ̀gá òun tí owó ti di àti ná owó tó ti rẹ̀ ah ó ní owó bẹ̀ sí tó ní lọ ah owó ni kò ní ìjìlá náà lọ gbé sí ah owó ni kò gbogbo ìgbà náà lọ kọ́lọ̀ mú ẹ̀ṣọ́ wa bẹ́ẹ̀. ẹ jẹ́ ká sì dìkan tí ó ti ọlọ́run bá fẹ́ ká ronú sí wàrà màálù bẹ́ẹ̀ ṣe ń mú bọ́mọ ṣe ń mú yẹn tó bá mú lónìí tó bá tún dọ̀la ó tún ti kú. bá àbáwò yẹn àwọn ìyá tó bí wọn gbọ́ ẹ mọ ojú tó bí ọ lọ bá bá ti lè gba ọmú lẹ́nu wa báyìí wàrà ọmú yẹn omi rẹ̀ ó sì gbẹ. bóbìnrin bá ti wá lóyún tó bá ti kù sáátà kó bímọ omi ọmú yóò fi máa ṣẹ̀ díẹ̀ díẹ̀ ẹlòmí tó bá ti lè bímọ gbàrà báyìí lómi ọmọ jáde tọ́lá ti gbọmú omi yóò fi gbé lẹ́ẹ̀dì lè mọ̀kọ́lọ̀ ti ní provision fún wa ibi tí kó wá fún ọlọ́wọ́n bá rẹ̀ sí ló yàtọ̀ ọlọ́run sì máa ń wọ ọkàn kó wá ń bèrè sí létí ibi tí kó wá sì fọ́ ọlọ́run sí lọ́wọ́ sì máa balẹ̀ ọlọ́run bá ní وإن لكم في الأنعام لعبرا Ọlọ́wọ̀ bá ní wà tí ń bẹ lára àwọn dádà rà fún mímọ̀ lú ewúrẹ́ ọlọ́run ọba ní ṣèbí àwọn ọlọ́run là ń fún yín láwọn nǹkan múmu kan láti bí ọmú wọn. nígbà ń fún yín mú yìí látara àjẹsẹ́kù oúnjẹ tí wọ́n jẹ sínú àti ẹ̀jẹ̀ ara wọn náà la papọ̀ lásán di wàrà èyí tó mọ́. wàrà yìí pé èèyàn bá wá mú kì í pánilẹ́rú kìí kòrò yóò máa lọ tẹ̀rín lọ́nà ọ̀fẹ́ èèyàn ni yóò máa wùyá mú ní ara ọba ó tún wá tún fẹ́ ṣe ìdẹ̀ra rẹ̀ ní onílẹ̀ sọ fún wa ẹlẹ́ẹ̀kẹrin ọlọ́ọ̀bá ni wọ́n ní tọ́mọ́rọ́ ti nẹ́kí ọlọ́ọ̀bá ẹ tún kíyèsí ẹ̀yìn ẹwọ igi ọ̀pẹ lọ́dọ̀ tàwọn alárúbáwá igi dàbínù ó ní nàkíl ṣùgbọ́n tẹ bá wo bí dàbínú àti bí ọ̀pẹ lọ́dọ̀ wa wọn ò yàtọ̀ síra wọn kò yàtọ̀ rárá èso wọn ló kàn yàtọ̀ ọ̀pẹ yóò máa fún wa ní ẹ̀yìn dàbínú yóò fún wa ní èso dàbínú ọ̀tá kò yàtọ̀ síra bákan náà lọ̀pẹ àti dàbínú lóṣèlú ọlọ́run bá ní ẹ̀yin ẹ máa wo nǹkan ẹ máa wò bẹ̀rẹ̀ ọlọ́run ẹ máa wò agbára ọlọ́run látara èso igi ìdàbí náà. ọlọ́run ọba ní ẹ tó máa sí èso bákan náà ẹ wo èso inab èso inabi yorùbá àní inab láti ń pè ní èso inabi òun náà ni èyí máa rí kódókódó yẹn àmì ẹ̀rí pé wọ́n máa ń kó sínú bí wọ́n pàṣẹ ẹ̀ báyìí ọwọ́ o ọwọ́ o ọba kàṣí wọ́n ràn wọ́n rán lọ́jọ́ ẹ̀bùn ẹ̀fún mi mẹ́ta ọba kú mẹ́ta fún ọba ń gbé ẹ̀fún mi sẹ́fì ní one thousand ah, ẹmọ ibi wọ́n ń gbà gbà èlé yìí nígbà bá sọ ẹ̀fún wọ́n ń gbà fún ọ ó ní à ah, èwọ̀ èwọ̀ èlé kò gbúdọ̀ jẹ́ èwọ̀ ìwọ́n náà mọ́ ẹ jẹ́ lẹ́ẹ̀kọ́ gbogbo ẹ̀kọ́ lẹ́bà májì ó ti ìgbà tí ẹ rí kéèyàn máa fowó ra oògùn oògùn ó dùn èèyàn sì lè ra oògùn 20,000 ọgbà bẹ̀rẹ̀ 20,000 tó kù pé jẹ́ oúnjẹ 20,000 kó gbádùn ayé ẹ̀ káàrẹ̀ mọ́ṣọ́ bóyá jẹ́ máa ronú ẹlòmíì bọ́bá bẹ́ẹ̀ sí tún sí sábà ka oògùn tó lò fún tó kóró olùgbẹ́ 20,000 pẹ̀lú abẹ́rẹ́ mẹ́ta yóò dìdí mọ́ rí olùgbòdúpẹ́ ìdí ọ̀lá làbíà ṣùgbọ́n àti ilé mọ́ ten thousand ó wá fẹ́ ra ọ̀pẹ̀lẹ́ ni ten thousand àwùjọ ah, ah. ìgbà sani ó gbàgbẹ́rẹ́ ten thousand ẹ ó nàbí ẹ̀yìn ó bà bẹ́ẹ̀ sì ni àwọn oúnjẹ tá à ń jẹ yẹn béèyàn bá jẹ oúnjẹ tó dáa ó nípa rẹ̀ àìjẹ gidi níjẹ́ ó sáré ẹlòmíì kò ní jíjẹ tó bá dẹ́ sútù dọ́kítọ̀ sọ pé ẹ máa jẹ nǹkan gidi torí pé tó o bá jẹ nǹkan dáadáa immune system rẹ ò ní strong tí immune system rẹ ò bá ti strong ẹ̀fọn ẹ̀bà láàárọ̀ gaari lọ́sàn fùfú lálẹ́ pàtí náà ní gbogbo ẹ̀ nígbàtà òsì jáde kúrò nínú ọgbà ẹ̀jẹ̀ náà òsì tó bẹ̀. alákọ̀wé ní kápá ní ìjẹ́ yìí èló lọ yín kẹ́ èló ni wọ́n tà ẹ́ two fifty páàkì paracetamol kan ó jù lọ bẹ́ẹ̀ tó máa ń ronú nìyẹn jẹ nǹkan tó dáa jẹun tó dáa sẹ́gbìn ara rẹ̀ kì í ṣe olówó kì í ṣe nìkan ní jẹ tó da fúrú bọ́wọ́ ló dìbò tó kàn òní gbèsò òní gidi ẹ̀bà yìí sá wọn náà ọlọ́run ọba tí ọlá rẹ̀ ga ọlọ́run jẹ́ kó yẹ wa pé inab àwọn èso inab èèmọ̀ ń bẹ́ ń bẹ̀ èèyàn lè ṣe ẹlẹ́hun látara jíjẹ́ èèyàn tẹ̀ tún lè sin ẹlẹ́hun látara ẹ̀wọ̀n nǹkan ẹ̀ṣẹ̀ ó papọ̀ mọ́ ẹ̀sìn lára nǹkan ọkọ̀ tuntun náà ọlọ́jọ́ káàrò méjì ẹ̀yìn ẹwọ́ igi ọ̀pẹ ààrì òpó mú ń bẹ̀ aláàlú ní ẹnu yóò sì jáde ń bẹ̀ àrọ́mù ni owó orí náà lọ́wọ́ bá pa fún wa lórí ilé kẹ́ẹ̀rí igi dàbínù gbogbo orí yẹn dàbínù wọ́n lè fi ṣe ọtí dàbínù bá ń jẹ́ yìí wọ́n lè tọ́jú ọtí sábà ti ṣe tí ó padà vamẹ́ǹtì yóò padà dọtí tọ́ba ti dé level fermentation yóò dọtí tí èèyàn bá ti mú tí ó mọ̀ pààyàn bẹ́ẹ̀ náà ni inab grape tá à ń jẹ yẹn náà ó lè bẹ sí tọ́ba ti dé level fermentation bó ṣe wá rí yẹn nǹkan kan lásìkò kan yóò jẹ́ halal lásìkò kan bákan náà yóò ti jẹ́ haram ọlọ́ọ̀ni ẹ̀wò yìí sí nínú ìdọ́lọ́ wọn bá gbé kalẹ̀ ẹ̀wù ọ̀gẹ̀dẹ̀ bó ṣe rí ọ̀gẹ̀dẹ̀ kì í ṣe páráǹtà ọ̀gẹ̀dẹ̀ ọ̀gbàgbà bí náà tó ẹ́ àgbàgbà tọ́ba pọ́n ó lè jọ sí olóòkọ̀ dámà ti ọ sí yóò jọ sí nìsí èèyàn sì ń rí ọ̀gẹ̀dẹ̀ tó pọ̀ èèyàn bí ń bí lédè bá jẹ́ ìsàrámù ṣùgbọ́n bó ṣe wà ẹ náà ó tún lè padà di ọtí òjì táà ń mú yẹn omi dùn táà ń fi sórí òjì yẹn ẹlòmí ń bẹ owó ìjẹ sígbà omi dùn omi dùn ẹbùn omi dùn omi dùn bí onílù yẹn ti wá rí yẹn tó bá ti vamẹ́ǹtì tó bá ti pẹ́ jù nílẹ̀ tó ti ká yóò padà bẹ sí ẹlòmíì owó ìmọ̀mọ́ omi dùn ní ṣùgbọ́n ètò ká ìdọ́gbọ́n mẹ́mu náà torí kó tó bá ti vamẹ́ǹtì nǹkan mú ń ṣe olóòṣè yóò ṣe lára rẹ̀ náà ọmọ ọdún gbẹ̀ngàn nísìnyí tó bá fún mi dùn pọ̀ tó bá ti kàn ẹwà ọlọ́rọ̀ ọba òwe tó pa fún wa ń bẹ̀rẹ̀ ni pé ká máa ṣọ́ra níbi tó tọ́ a lè ṣubú sínú àìsàn níbi tí ò tọ́ bá a bá ti pẹ̀lẹ́pẹ̀lẹ́ a lè rí tó tọ́ ń bẹ̀ gbogbo àwọn nǹkan yẹn ọlọ́run bá fi ń pòwe fún wa ni ọlọ́run ni wa ní tamara ti nà fi líwọlé àná bẹ̀rẹ̀. ọlọ́ọ̀dá rẹ̀ ní ẹgbẹ̀ tó ń bí dàbínú ẹ̀sìn wo èso bó ṣe rí ẹ̀fẹ́ tọ́kìdù nà ní ń takàrọ látara rẹ̀ àwọn èèyàn máa ń mú ọtí takar ó náà ní nǹkan tó tó tó tó intoxicant nítorí tó bá mú èèyàn wà intoxicated èèyàn máa a lè mú lára inap grape ọlọ́ni wọ́n lè mú bẹ́ẹ̀. Bẹ́ẹ̀sì ni gẹ́gẹ́ rí a tún lè jẹ́ kó gbádùn ayé, ká tún jẹ ìgbádùn dàbínù. Tàtà lẹ́nu tí ò níbi tàbá fẹ́ sínú níṣe, wọ́n kárí kọ́ mọ̀ wá dàbínù, àbùkù. Rísíkọ́n Hasana, Arísìkí tó tọ́, òun nìyẹn. Gbogbo lórí rẹ̀ náà, ó tún lè di ọtí tí wọ́n bá fi sọtí. ọlọ́run ọba ní ẹwù létí ẹwù ìkẹ́ ọlọ́run bẹ́ẹ̀ni ò bá sọ́ra ó lè bí ìkẹ́ ọlọ́run kó padà jìyà ọlọ́run ìkẹ́ ọlọ́run ó lè síbẹ̀ kó jìyà níbi ìyà ọlọ́run bẹ́ẹ̀ bá tún bá èèyàn lè padà tún wá rí ìkẹ́ ọlọ́run tún gbé ìyàfọ̀ yẹn rú gbogbo àwọn ọba pòwé fún wa ní ìgbà mi àyẹ̀dù ń gbà míì ọmọ nìyẹn tó lọ já sínú ẹ̀ṣẹ̀ àbí kọ́ já sínú ìparun ìgbà tí àwọn ti tẹ́lẹ̀tẹ́lẹ̀ ní nàìjíríà èèyàn ọmọ tòkún bọ̀ kò sẹ́ni tó kò sí ọkọ̀ tòkún bọ̀ nàìjíríà nígbà ẹ̀ ń dára ọkọ̀ báyìí kí ẹ̀rọ bà ní tuntun ni kí ẹ̀rọ bà ní àwọn èèyàn wa máa ń ṣe tọ́bá dúdú ọjọ́ ọdún ìtúnú ayẹ àwọn ọmọ máa ra ọkọ̀ sí dèdè ibi ìtúnú àràbíléyà nígbà náà tọ́bá ti wá ra ọkọ̀ yẹn ọkọ̀ yẹn ni wọ́n gbé lọ sí ìtì àtàn ọ̀rá ni ó wà lára ẹ̀ èrè ni àwọn tó ẹ̀gbọ́n wa nígbà náà ẹnìkan wá ń bẹ Ọdụkọla, kọlá alẹ́ ọdún ní kọ́kọ́ ń fi ẹ́ sá eré pẹ̀lẹ́pẹ̀lẹ́ àgbà ọ̀dà ìgbà tó dìjọ ọdún tí wọ́n tún ní tán ní ìdì ìdì mọ́bì yìí náà ni mọ́bì yẹn ni ìdì tẹ́lẹ̀ níbi àtàyè ìdì àwọn èèyàn wà ìdí ìsáré lọ ìgbà tí eré yìí pọ̀ bó ṣe múra rẹ̀ mọ́ ní gọ́tà ọkọ̀ tàbí ó fẹ́ ìlélẹ̀ ní gọ́tà nǹkan kò sì ṣe ọkọ̀ bàjẹ́ ìgbà tí wọ́n gbé jáde egun ó sì lo ọdún mẹ́wàá kò lè lọ sí kó tó wá bẹ̀rẹ̀ láyé láti ibi ayọ̀ ẹ̀rù tó dájú ìdí ni ẹjọ́ ìjẹ́ pé kéèyàn máa ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ bó bá ń yọ̀ wọ́n yọ̀ ayọ̀ yìí ọlọ́run bá ní láàṣà fọ́ ìnàlọ́ aláìhíbú ìfarẹ̀ ọlọ́run má máa yàyọ̀ pọ̀rọ́ ọlọ́run fẹ́ kéèyàn máa yàyọ̀ pọ̀rọ̀ èèyàn máa dúpẹ́ mi ọlọ́run bá ṣe oore fún yàn bí wọ́n tó bá ti ẹ̀ gbé yàn níjọ́ bẹ́ẹ̀ ni ò bá máa sọ pé kó ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ó lè fẹ́ kò fẹ́ túlẹ̀ ó sì túlẹ̀ egun ẹ̀yìn rẹ̀ náà bá lọ. gbogbo àwọn nǹkan wọ̀nyí ọlọ́run bá máa ń fẹ́ ká kẹ́kọ̀ọ́ bí dàbínú bó ṣe jẹ́ nǹkan halal táàjẹ táàjẹ gbádùn ẹ̀ ó sì tún lè dọ̀tí o bẹ́ẹ̀ náà ni ẹ̀rín lè dẹkún o ẹkún lè dẹ̀rín o ayọ̀ lè di ìbànújẹ́ ìbànújẹ́ lè dayọ̀ gbogbo àwọn nǹkan ẹ ń pa lówe fún wa. ara ọba ni ẹ ti dìkan sí èso ẹ̀rọ èso dàbínú bó ṣe rí yẹn bákan náà ẹ̀wò èso inab gold bó ṣe rí méjèèjì yẹn mú tọ́lọ̀ ń ṣe léèwọ̀ ó lè jáde látara ẹ̀. Nǹkan ìgbádùn tọ́lọ̀ ọba tó fọwọ́ sí ó tún lè jáde lára méjèèjì. Ọlọ́ọ̀lá ní èyí tá a tún yìí náà, àmì ni, wà sí ni, àgbọ́rònú sí mi. àwọn tó bá ní ni wọ́n sì bẹ̀rẹ̀ ní pé ẹkún màlejò ẹ̀yìn, ẹ̀rín màlejò ẹkún béèyàn bá ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́. Gbogbo àwọn nǹkan sọ yìí, ọlọ́run sọ àwọn rẹ̀ fún wa, ó

ó tún lè má ṣe é gbé tọ́lá ọba tó léèyàn jáde ń bẹ̀ tó èmi rí bẹ̀. àdúgbò ọba tiẹ̀ wá jáde lọ ní títì wá wo wèrè tó ń ṣe pé ìta lòun sùn ọ̀rọ̀ gbogbo ẹ̀ náà dákùn rẹ̀

èyí tó bá kù díẹ̀ káàtó ká tún máa bẹ́ẹ̀ abẹ́rẹ́ ọba subhanahu wa ta'ala ẹ̀rin wa mọ́jọ̀kú dẹ̀kún abẹ́rẹ́ ọba ń tóbi rẹ̀ gbogbo tí ń pa wa láyà ọlọ́run kó sọ́ di ìfọ̀kànbalẹ̀ fún wa ìrọ́mọ̀tì ìyá arhamar pẹ̀lú ọgbọ́ ọlọ́run tó bá di ọ̀la insha allahu ta'ala a ó máa tẹ̀síwájú níbi tí a bá lónìí àdàdúró wa sallallahu wa sallama على نبينا محمد صلى الله عليه وسلم وعلى آله وصحبه وسلم تسليما oníbèrè ká kọ ìbéèrè síwájú wọ́n ní obìnrin tí ọkọ òfin níyọ̀ǹda láti ṣe sọ́dákọ̀ wọ́n ní tí obìnrin láti ṣe ìtọrẹ àánú ọkọ rẹ̀ yọ̀ǹda fún tí obìnrin náà sì nífẹ̀ẹ́ láti ṣe sọ́dákọ̀ ìyẹn ìtọrẹ àánú pé tí ó bá fẹ́ tó bá fẹ́ fi ìpín tiẹ̀ nínú oúnjẹ tàbí nǹkan mìíràn tàbí ohun tí wọ́n bùn ṣe sọ́dákọ̀ tó yóò tún gba ìyọ̀ǹda lọ́wọ́ ọkọ ó tó lè ṣe sọ́dákọ̀ náà ni ẹ̀gbá kùnmùlà ọ̀kọ́ ìbéèrè tí oníbèrè ń béèrè ni wípé obìnrin tó nífẹ̀ẹ́ láti máa ṣe kọ́ra ní ṣùgbọ́n ọkọ rẹ̀ kì í kò nífẹ̀ẹ́ sí ọkọ jáhùn bọ́ọ̀lù obìnrin yóò ṣe máa ṣe ẹjẹ́ ká gbàgbọ́ yé o sórí tó bá jẹ́ nǹkan tí èyí ṣe ti ẹ o lè fi ṣe sọ́rọ̀ àánú o ẹnìkan kọjá lọ ah ẹ̀sìn wọn aṣọ bó ṣe ya mẹ́rin lọ ẹ ẹ wá agbádá ọkọ mi wọ́n ti rànà ẹ máa gbé lọ tí ẹ mọ̀ wípé iṣẹ́ olóore ló ṣe òun sóun lè lágbádá tí alágbádá ní kó fagbádá àwọn tọrẹ obìnrin kò lè fi dúkìá ọkọ rẹ̀ ṣètọrẹ àánú láì gbàyọ̀ǹda ọkọ lórí ẹ̀ nínú dúkìá ọkọ oúnjẹ tí ọkọ rà fún ilé ẹ rí pé ọkùnrin ó ti lè fi ọkàn ráìsì tó wà ní ilé á jẹ pọ́sẹ̀ kan ó ti tábẹ́ẹ̀tì wípé ẹ̀ẹ̀mẹrin lòun ọ̀rà ráìsì ní rọ̀mọ́dọ́nù ọ̀sẹ̀ àkọ́kọ́ ọ̀sẹ̀ kejì ọ̀sẹ̀ kẹta ọ̀sẹ̀ kẹrin ìgbà tí ọ̀sẹ̀ tí ó rà di ìjọ kẹta nínú ọ̀sẹ̀ yọ̀ọ̀bá ní rẹ́ẹ̀sì mọ̀ títà ọkọ̀ pẹ́jì ń bọ̀ àmì rẹ́ẹ̀sì títà kí ló rí mo ti kàkúlẹ̀tì ẹ̀ ìgbàta lọ́mọ́sálásí ọmọ kalẹ̀ jáyé wọ́n ní àwọn òní nǹkan táwọn òkú sínú ọ̀sáwálé nígbà tí mo fún wọn ọmọ táńtọ́lọ̀ náà àwọn náà sì ní kò sí táwọn òkú jẹ tààrí mo láti kóńgò mẹ́ta fún wọn ọkọ ọlọ́run ní ìgbà lọ́wọ́ ọlọ́run sì ní ìgbà tí ọmọ pé ó ti gba program ọkọ ó ti dàrú ìdí yẹn sí Islam sọ pé obìnrin yẹn kó gbà yọ̀ǹda kó fi ọkọ mo fẹ́ fi kóńgò láìsí mẹ́ta nínú láìsí wa mo fẹ́ fi sọdá kọ tọkọ bá yọ̀ǹda tó kọ́kọ́ ló rà sínú ilé ó lè fi àwọn nǹkan yẹn ṣètọrẹ àánú láì gba permission ọkọ àmọ́ tó bá ṣe kóbìnrin yẹn ló lo nǹkan rẹ̀ fúnra rẹ̀ olólowó ọwọ́ rẹ̀ ó lè fowó rẹ̀ ṣe sọ́dá kan láì gbàyọ̀ǹda lọ́wọ́ ọkọ rárá òun lọ́ra láìsí ilé ọwọ́ agbẹ́gbá láìsí yìí ọkọ̀ tí ààrẹ àmà tí wọ́n lọ́ra ní lóòtọ́ mù kàn ń mú ní kí n bí ní èyí mọ́ra nǹkan ní sílẹ̀ tẹ́lẹ̀ tó máa tẹ́lẹ̀ nígbà ní ẹgbẹ́ obìnrin náà lọ́ra ìwọ́kọ̀ bí yìí gbé ọ̀dídá lọ́lọ́ ní ìyàwó rẹ̀ òní so tí ọ̀dídá bá wá ń fi ráìsì rẹ̀ nínú ilé ìgbẹ́dákọ̀ má sọ pé kọ́ bá rẹ̀ tó bá ti ló ní nǹkan rẹ̀ fúnra ara rẹ̀ kò àìsí tí kì í

ó wá di àsìkò tí ànábì fẹ́ sùn dọ̀ wọn sallallahu alaihi wasallam ànábì wá wà lọ́dọ̀ yàwà Maimuna yàwà Maimuna wá ń bè lọ́wọ́ ànábì pé ìwọ òjíṣẹ́ ọlọ́run àwọn ṣàọ́rì ó kí èsì ìtẹ̀kẹ́ ní tẹ̀mọ̀ bóbi ní bí wọ́n bá ọ̀rọ̀ fẹ́ rẹ̀ ó kí èsì ìtẹ̀kẹ́ tó ń tẹ̀ka ṣẹlẹ̀ ànábì ní kí ni ó mo mọ̀ sí túkù lọ́rùn rẹ̀ mo ti sọ́dọ̀ ọmọlúwàbí mo ti mú kó lẹ́rú ìyẹn tí bàbá nàbí òmà kò dẹ̀ gbà yọ̀ǹda nínú hadith yẹn wọn ní ṣe pé yàrá mẹ́rin múnà kò gbà yọ̀ǹda lọ́wọ́ àná ìkò níṣe ànẹ́gbọ́n awọ̀ fún àì ṣe bẹ́ẹ̀ ó ní bẹ́ẹ̀ ni mo ṣe bẹ́ẹ̀ ọ̀nàbí ò bá bẹ̀ẹ̀ sí tọrẹ àwọn fámìlì ìyá rẹ tó bá ti bù wọn ládàá rẹ̀ yá ti pọ̀ àwọn àfọ àmúdáde bẹ̀rẹ̀ kì í ṣe fámìlì ìtakò tó ṣe ànábì kan gbà mí mọ̀ ká lè sọ fún mi ìgbà sọ pé báyìí ni kò dé làwọn àfọ àwọn amúdáde ń bẹ̀ wípé ní ṣe bá ní ní tó ṣe ò dáa ṣùgbọ́n kò sọ ànábì yóò dèṣe kúrò yóò wọ ká ìgbà tó ni bàbá rẹ̀ ló fi kọ́kọ́rọ́ káàlú ọmọ rẹ̀ obìnrin lọ́wọ́ wọn ò sì ti lé àfáà lọ́wọ́ kọ́dà bàbá rẹ̀ nà ó ọmọ mi Fátímà ni mo fún ní káàlú ẹgbẹ́ lẹ́ẹ̀kan sí o ọmọ tọ́fọ́ ọkùnrin ọjà rẹ̀ ń ọmọ mi Fátímà ni mo fún ní káàlú lẹ́ẹ̀kan sí ọmọ ìtumọ̀ ní pé ọmọ náà sì lẹ fún gbọ́ bùkátà bọ́kọ̀ ọba fẹ́ gbọ́mọ lọ sí tó sáré gbọ́ ìwọ náà tó ń sáré gbé ọlọ́bí iṣẹ́ tó náà tó gbé lọ́bí iṣẹ́ ọkàdé ńjọ kan kò ti kàkà ẹ̀. lóòótọ́ ìwọ lè ní ṣùgbọ́n ah, ó ń destabilize ọkùnrin o ah, kí láwọn ọmọ fi bá àwọn ọmọ lọ sọ́gà ṣé ìwọ ló ní mi lóòótọ́ ìwọ ló ní ìkàrẹ́ lóòótọ́ nínú ọkùnrin ò lédè òfin ká tún ṣe báyìí pẹ̀lú ìrọ̀jọ́ ojú bá a ṣe sọ gbóbìnrin láṣẹ lórí pọ́pátì rẹ̀ náà kó tún máa bu ọkọ̀ gbọ́ kì í ṣe kó pàrọ̀ǹda ṣùgbọ́n kó bu ọkọ̀ gbọ́ ọkọ̀ lè tún ní ìmọ̀ràn inú òkun tó bẹ́tà ju bóòtù ìròyìn yẹn lọ àmọ́ nítọ́ bá jẹ́ tọkọ tó jẹ́ ti ọkọ obìnrin ò lẹ́tọ̀ọ́ láti ṣe sọ̀rọ̀ àánú láì gba ìyọ̀ǹda lọ́wọ́ irúfẹ́ ọkọ bẹ́ẹ̀ ọkọ síkì kó tó sọ síkì dé gbogbo nǹkan rẹ̀ ojú kó sọ rẹ̀ àbúrò rẹ̀ ọkọ ló ń kó fún ọmọkùnrin tí ẹnu fẹ́ sọ lẹ́nu ọkọ náà wà gbẹ ìdá ìlú má mo ti ní kọ́ máa kó lọ kí ni kọ́kọ́ ó sọ máa kọ́kọ́ lọ òkú ó ṣe é kó lẹ́bi tó lẹ́pọ̀ sí àbẹ́bẹ́ ti dá pààrọ̀ àbẹ́bẹ́ ti ṣe tó ní máa lè ká rẹ̀ ojúkọ ní báàgì àbúrò ẹni kọ́ máa kọ́ lọ gbogbo àwọn nǹkan yẹn ẹjẹ ká máa ṣe èdè ibi kì í bá ti ṣe ti wa àyè tí ń ṣètọrẹ àánú títí láti gbà yọ̀ǹda lọ́wọ́ ẹni tó bí ṣùgbọ́n bí wọ́n wọ́n lé ní nǹkan rẹ̀ onídìí ọ̀nà lọ́wọ́ ìjọba àmọ́ tó bá ti pé ìyàwó ni ọ́ ti tó ọkọ náà lójú ó ṣe é ṣe ó tún nímọ̀ nǹkan tó dáa tí ó sì fún ọ lórí tó lè ṣe nǹkan rẹ tó ní abẹ́rẹ́ wọn bá ní tóbi rẹ kọ́lọ́n kí ó mọ́ṣẹ́ àpọ́n ní kọ̀ọ̀kan wa lọ́wọ́ wa alùpùpù náà náà tí ìyẹn lè fi ń rìn àjò bẹ́ẹ̀ ok ok ìwọ́kùnrin ọ̀fẹ́ ọ̀rọ̀ nípa ìrìn àjò nínú ìdẹ̀kùn tí ọlọ́run ọba ṣe fún wa nínú Islam tí a bá ń ṣàárẹ̀ tí àárẹ̀ yẹn dẹ̀ lágbára tó wó wa mọ́lẹ̀ ọlọ́run ní ká fàwẹ̀ sílẹ̀ títí dìgbà tá a fi gbádùn tá a san àwẹ̀ yẹn padà bẹ́ẹ̀ ni ta bá ń bẹ lórí ìrìn àjò ṣe rí ìrìn àjò mo kún fẹ́ kí arifáàn kankan ìrìn àjò nínú àjò ń jẹ́ o anábì ní àtàfàrú kìtà àtó nínú àdá anábì ní sọ rí ìrìn àjò tó rí o ìjìyà ó ń bẹ̀ǹbẹ̀ kò sí irinṣẹ́ tó èèyàn ti ṣe ìrìn àjò tí ò sí ìdààmú ń bẹ̀ ẹnìkan sọ ń jọ́ pẹ̀lú ah, ayé ti lajú bí èèyàn bá wọ plane láàrin ìṣẹ́jú àyá èyí ó ti dé ibi tó èèyàn lọ èèyàn ò mọ ìnira kánú plane mo ní ìrọ́nù ìnira ń bẹ nínú pé ìgbà mí ń bẹ ó lè wà lórí more than eight hours ten hours àkọ́kọ́ ni pé ó kọ́kọ́ jókòó lójú kan lápòjú omi ìṣòkó nàìjíríà ó ń lọ Australia bẹ́tà ìsìnkú òtún ní transit oní transit oòrùn tó lé ní twelve hours ó jókòó lójú kan bó o dìde gbogbo o dìde àwọn onírìn àjò ń bẹ níjòkó bó o lọ bó o bọ̀ báyìí tó níjòkó ẹsẹ̀ rẹ yóò sì wo ẹlẹ́ẹ̀kejì tó bá wọnú plane tó rí etí rẹ yóò di gbẹun pé bá sọ̀kalẹ̀ bí ṣe etí ìwọ̀n ara omi síbẹ̀ ẹlòmíì ń bẹ tó bá wọ plane báyìí yóò sì

a lè dín ìrun kù a sì lè fà àwẹ́lẹ̀ tàbá wà lórí ìrìn àjò ó wá wà ọ́pṣánà ẹ lè ní ìrìn àjò yẹn pọ̀ jù bẹ́ẹ̀ lọ bọ́gbà àwẹ̀ kò wà fẹ́sẹ̀ tó ti rárá ẹ̀ tó bá rí pé o lè gbà á tí ò di ọ lọ́wọ́ ó lè gbà ọlọ́run ti fún ọ láǹfààní pé kò tàwọ́ ẹlẹ́tẹ̀lẹ̀ níjọ́ kan ní sọ́lá rẹ̀ sọ́lá anábìrin lọ́jọ́ kan ó wá rí ẹnìkan àwọn èèyàn wá pélé lórí wọ́n wá ń fàṣẹ́ gbòòjì anábìrin kí ló ṣe onírìn àjò ní ìpínlẹ̀ ń gbà ọ́ anábìrin lẹ́yìn sàmínà lùdín àtọ́ ògbòkùn sáfún anábìrin kì í ṣiṣẹ́ eré ní kó òun sísì pé ó máa gba àwẹ̀ lórí àwẹ̀ àwẹ̀ tó tó bá fi àwẹ̀ yẹn lẹ̀ tí rọ̀mọ̀dọ́n bá lọ tán ó dá àwẹ̀ yẹn padà wọ́n wá ní kí ni gbèdéke distance tí èèyàn ó kọ́ba kí èèyàn tó lè dúró àti èèyàn tó lè gba àwẹ̀ anything tá a bá ti pè ní journey traveling distance a lè fi distance ṣe gbèdéke gbogbo nǹkan tó bá ti sí mi pé i'm traveling orí journey ni mo wà òsì lẹ́tọ̀ọ́ láti dé ìrànkò òsì lẹ́tọ̀ọ́ láti fa àwẹ́lẹ̀ tó bá bẹ́ sílẹ̀. torí wípé in tó ń jẹ́ jọ́nì níbì kan ó lè mẹ́jọ jọ́nì gbòmù láti bí ẹ láti àkúrẹ́ lọ sí ọ̀wọ̀ èyàn nígbà pé mò ń lọ sí ẹ̀yìn mò ń tábù abẹ́ mò ń tábù lọ sọ́wọ̀ ò nígbà pé ń èyí tí wọ́n bá ti lè gbà pé jọ́nì ni òtù nígbà láyé àti dẹ́rùnkù àti láti lè sí o àti láti dá o ṣùgbọ́n ìṣẹ́ láti jẹ́ pé ìwọ náà rí pé eléyìí ti ṣe jọ́nì ó jìnà lóòótọ́ ṣùgbọ́n ẹ̀rọ rí a jọ́nì tó ti lọ ọmọ ẹni tí ń ṣiṣẹ́ àwọn èèyàn ní ìgbẹ́ ní àbúṣùmọ́yà ṣé jọ́nì ni ilé yín àti bíbẹ̀ tí ń ṣiṣẹ́ ẹgbẹ́ mọ́ dẹ́rùnkù

fi ẹ̀ẹ̀ka báyìí ó ti dé lára fi ẹ̀ẹ̀ka báyìí nínú rẹ̀ tí o lè bá dáàbò lè máa ṣiṣẹ́ lábùjá tí o bá kọ̀rẹ́ lè ṣe jọ́nù ni ṣùgbọ́n o rí sí jọ́nù mọ́ owó bá tó lè bá ti rí jọ́nù bí jọ́nù ó fi rẹ̀ pé ṣọ́gbà tó bá ti rí sí jọ́nù ìgbàláyé wà fún ọ láti dèrò àti láti ṣe àwẹ̀ lẹ̀ ṣùgbọ́n o tí àwẹ̀ bá ti lọ tí jọ́nù lọ ó dáa àwọ̀ ń ìwé ìdàpàdà gbòòkú ìwé kọlọ̀kọ́ fún ní àgbẹ̀ ẹ̀yọ kan yẹn náà ní àná. Nah. Nah. Nah. Wọ́n ní ọmọ tí ọ mú ẹni wọ́n wá tọrọ ẹ̀ ọrụ nínú bàbá dùn sí láti fọmọ yẹn sí gbogbo àwọn ẹ̀gbọ́n ọmọbìnrin yẹn inú dùn sí arákùnrin rẹ̀ àmọ́ ìyá ni wọ́n ti fẹ́ ibi tó ibi tó le ètùwé lóògbé ìyá ó lọ́rọ̀ àwọn ìyá ọlọ́kọ̀ bá sàwọn ìyá wa pẹ̀lẹ́pẹ̀lẹ́ àwọn tó ti bọ́dá lùkì àmọ́ ọlọ́kọ̀ bá forí jù bẹ́ẹ̀ mọ̀ pé tí bàbá bá ń yarí ẹ lè lo ìyá yóò ṣiṣẹ́ lórí bàbá yóò padà mú bàbá àwọn alẹ́ yóò máa tọ́ fún ẹgbẹ́ ọ̀wọ́ náà yóò fẹ́ tàbí sọ̀rọ̀ ṣùgbọ́n ìyá ṣòro ní mọ́lẹ̀ tó bá ti ní àníkẹ́ ní ògbà ó ti gba sọ̀rọ̀ tá a bá ní káwò nínú ṣẹ̀ríà ta ló ní àṣẹ pé mo yọ̀ǹda ọmọ mo fọmọ mi lọ́kọ bàbá mi o nínú òfin bàbá ló ní ìgbà tí bàbá ti sọ pé òun fọwọ́ sí ìwọ́n tó fẹ́ fi ọmọ ọkàn rẹ balẹ̀ ṣùgbọ́n ẹja ṣiṣẹ́ lórí ìyá títí tí inú ìyá òkùnrin yóò fi rọ torí pé níbi tó ti kíyèsí tó bá fi ọmọ báyìí tí ìyá wọn fọwọ́ sí tí bàbá ló ń fọwọ́ sí nígbà tó ọmọ yẹn bá bímọ bàbá ni ó bọ̀ ọ̀sọ̀ lọ́gbẹ̀dẹ̀ ọmọ àbí ìyá ni wọ́n mọ̀ retí pé ọmọ rẹ̀ bímọ o ìyá ni ọ̀wà awẹ ọmọ ilé ìdókòó sí bàbá ni ọ̀wà apọnmọ ìyá ṣe púpọ̀ nínú ìgbésí ayé ọmọbìnrin experience ó fi hàn ọmọbìnrin náà ló ọmọbìnrin kan ẹgbẹ́ mi nílẹ̀ ẹgbẹ́ ọlọ́run ẹgbẹ́ ṣe ìjì owó ọkùnrin ló máa kó sí wàhálà tí wọ́n bá fẹ́ tán wọ́n bá di ọ̀sẹ̀ kejì wọ́n kà máa sọ fún ọ àmọ́dé òdòdó àtúndédé kò ní sọ tó kàn lẹ́ bọ́ bá lọ ọgbọ́n bá dé orí ẹ̀fún lọ́ba tí a mọ́ mọ́mí ò fọwọ́ sí igi yìí ó ń bà mí níjẹ́ òun ò lè níyá ní mọ́mí ń bẹ̀ náà sí tóun ọkùnrin tó ní ọlá ló dá ṣe ń ti mọ́mí lè lé yóò padà títí tí màmá rẹ̀ yóò fi yọnu èyí tó dáa jù a ti ṣàlàyé òfin ẹ̀sìn bàbá ló làṣẹ lóòótọ́ àmọ́ irú situation bẹ́ẹ̀ kí wọ́n wádìí pé kí ni ìdí tí ìyá yẹn ti sọ pé rárá tó bá yẹ pé ìdí tí ìyá yẹn rí tí ó hàn sáwà tó kù tó bá yẹ pé ìdí tó bẹ́sùn mu ni lóòótọ́ kọ́mọ̀jọ ni ó fẹ́ mu kọ́mọ̀jọ ni ó fẹ́ ṣùgbọ́n tó bá yẹ pé àwọn ìdí tí ìyá yẹn dúró lé lórí ìdíyẹ ò lẹ́sẹ̀ ńlẹ̀ tó bẹ́ẹ̀ ká wá ṣe sùúrù kẹ́ni ẹ ṣe sùúrù ká fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ ṣe láwọn ọ̀tá ní onítìjú ká bá àwọn onítìjú ẹ sọ̀rọ̀ ká bá ìyá yẹn sọ̀rọ̀ ẹ má ní kí bàbá ọba sọ̀rọ̀ ìyá yẹn ọ̀ sọ pé bàbá ti gbà nǹkan orúkọ òmìnir ìfẹ́ lé bẹ́ẹ̀ ni ọkùnrin wọn yà bàbá rẹ̀ ó ń bọ̀ ti gbà nǹkan ló bẹ́ẹ̀ ṣùgbọ́n ká wá àwọn èèyàn míì tó jẹ́ ní ṣìjú ìyá tí ó bá yẹn sọ̀rọ̀ tí ọkùnrin yẹn bá gbẹ́ni dáadáa náà tó bá dẹ̀ jẹ́ olùbẹ̀rù ọlọ́run kó fi síwájú ọlọ́run kó máa bẹ̀ ọlọ́run kó dẹ̀ máa ṣe dáadáa ìyá wọn bí àwọn ẹbí kó má dé òbí padà bí àwọn sọ̀rọ̀ sí kó máa bẹ̀ ìyá jẹ́ mọ́ sí láyé ó fi ẹ̀mọ́ òbí ẹni tá aláàfin lọ́mọ yìí gan-an nǹkan bẹ́ẹ̀ sọ̀rọ̀ sí ó sì máa bẹ̀ yín ni olùjẹ́gbẹ́ ibi lọ́lọ́run ó ti sàánù rẹ̀ sí dókà ó ti wọlé tètè ọ̀rẹ́ tọ́lọ̀ bá ti kádàrà sí ìwọ náà ló fẹ́ ìwọ náà lọ tọ́lọ̀ bá ti kádàrà gbé mi sí ìyàwó ẹ̀ tó kọ́lá ọlọ́run ó ṣètò kalẹ̀ mú lọ́tọ̀ọ̀tọ̀ ṣùgbọ́n ìyá ó ṣe pàtàkì bí a bá fẹ́ fẹ́ obìnrin ká ṣiṣẹ́ nípa yẹ́ dáadáa tí bàbá náà ṣe padà tó ṣùgbọ́n ìyá kókó ni wọ́n jẹ́ lórí ọmọ kódà ìyá ní dọ́mọ ó kùn jùmọ́ lé ọkọ bí ọ̀bà fẹ́ kó gbé bẹ̀ ìyá náà ní òmù kó bẹ̀ tó kọ́lọ̀ wọn la tó jẹ kó fún àlọ́ irú ẹni yẹn kọ́ bàtà o kó sàṣe sùúrù kán máa bẹ ìyá yẹn kán máa gbé ìgbésẹ̀ lórí ẹ̀ àmọ́ tí bàbá yẹn bá lòun ṣe ìjì ọmọ nǹkan kódà kí àwọn bọ̀wọ̀ sí nínú òfin ẹ̀sìn ìjì ẹ̀ ti so àmọ́ àkànwò pé ká kó àkóyawọ́ ká ṣe sùúrù títí tọ́lọ̀ ó fi rọ ìyá yẹn lọ́rùn tó fi rọ̀ nú tó bá ṣe wípé ágúmẹ̀ǹtì ẹ̀ ó lẹ́sẹ̀ ńlẹ̀ ṣùgbọ́n tí ágúmẹ̀ǹtì rẹ̀ bá lẹ́sẹ̀ ńlẹ̀ nínú òfin ọlọ́run ká ṣe ìjó wọn wà máa ṣe dáadáa sí ọlọ́run ló padà yíyà padà kó náà padà wá rí wípé àkóore náà ní nǹkan tí tó wáyé náà abẹ́lẹ́ bá subhanahu wa ta'ala wá ní ọ̀tá kọmọ́sí àwọn ọmọ wa náà lọ́ta wà lórí dáadáa rahmatu ya rahmatu rahim subhanakallah alhamdulillah ashhadu an la ilaha illa anta wa atubu ilayk assalamu alaikum wa rahmatullahi wa